ẹ kú dédé àsìkò lati láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv lónìí tí í ṣe ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 2022 ìròyìn àgbáyé náà la mú wá fún yín látẹnu èmi sọ́ni sodiq abiodun ṣáájú katóka ìròyìn náà fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀gbọ́n kókó èyí wa wà nínú rẹ̀ ìjọba àpapọ̀ nílẹ̀ yìí ti padà fọwọ́ sí pé kí àwọn òṣìṣẹ́ nílẹ̀ yìí máa lọ fún ìsinmi ọlọ́jọ́ mẹ́rìnlá gbáko lẹ́yìn tí ìyá wọn bá bímọ tán ilé ẹjọ́ kan ti padà rán ọ̀gá àgbà ọlọ́pàá nílẹ̀ yìí lọ sẹ́wọ̀n oṣù mẹ́ta gbáko àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ti kọ lẹ́tà wọ́n ń ṣe báyìí sí ìyàwó ààrẹ muhammadu buhari bẹ̀rẹ̀ láti fi akẹ́kọ̀ọ́ Aminu Adam sílẹ̀ o ààrẹ ọ̀nà kakanfò tilẹ̀ yorùbá ìyẹn ibà Gani Adams ti yan ẹlòmíì báyìí gẹ́gẹ́ bí ọ̀gá àgbà tó ń tadarí fúnkọ ọmọ ogun ti àjọ OPC ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí kan ní iléeṣẹ́ NNPC ti ń sọ fún ìjọba àpapọ̀ nílẹ̀ yìí láti yọ owó ìrànwọ́ lè tó bẹ lórí òpó kúrò ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí bákan náà fún àjọ INEC náà ti ń sọ jẹ́ di mímọ̀ báyìí wípé àwọn ṣetán láti ṣe àtúntẹ̀ àwọn káàdì alálòpẹ́ lẹ́yìn tó jóná láwọn ìpínlẹ̀ ìpínlẹ̀ nílẹ̀ yìí àjọ NDLEA ti ráwọ́ tó ẹnìkan lẹ́yìn tó jẹ́ ògbóǹtarìgì ẹni tó ń ta oògùn olóró ní ìpínlẹ̀ Abia ó kéré jù èèyàn mẹ́wàá lọ́wọ́ bà báyìí lẹ́yìn ìgbà tí wàhálà tó ń ti ìjà àìyedè bẹ́lẹ̀ ní ibi tí wọ́n ti ń wọ ọkọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun o nínú ìròyìn ilẹ̀ òkèèrè ètò ààbò tó ń ti àwọn tí ó jẹ́ ẹlẹ́ṣọ́ ààbò ní orílẹ̀-èdè China ló ti padà dúró wámúwámú báyìí lẹ́yìn ìgbà táwọn ará ìlú náà bọ́ta láti bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ̀hónúhàn o nínú ìròyìn eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù torílẹ̀-èdè Portugal ti pàdánù ti Uruguay báyìí lámì méjì sódò ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí òpó YouTube ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ TV ẹ láìkí ẹ ẹ ṣí ẹ̀rẹ̀ ẹ fi èròǹgbà yìí síbẹ̀ o lórí ti Facebook wa ń kọ́ ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ lórí ti Instagram wa ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ má gbàgbé láti pè wá fún ìpolówó ọjà ìròyìn náà rí o lẹ́kùnrẹ́rẹ́ ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ti padà fọwọ́ sí ìwé báyìí wípé àwọn tó jẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà tí ìyàwó wọn bá ti bímọ ni kó máa lọ fún ìsinmi ọlọ́jọ́ mẹ́rìnlá gbáko ìwé náà ló jáde láti ẹni tí ń ṣe olórí òṣìṣẹ́ ìyẹn fọláṣadé yẹmí ẹ̀sán lórílẹ̀‐èdè wa nàìjíríà wípé àwọn yóò bẹ̀rẹ̀ ìgbésẹ̀ náà láti ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù tí a wà yìí o wọ́n tẹ̀wájú nínú èyí tí wọ́n fi léde wípé kinní ọ̀hún ló ti fọwọ́ sí láti ọdún 2021 àmọ́ tí yóò bẹ̀rẹ̀ lọ́dún tí a wà yìí wọ́n gbogbo àwọn òṣìṣẹ́ léyìí tó bá jẹ́ ọkùnrin àmọ́ tí ìyàwó rẹ̀ bá bímọ wípé wọn yóò fún wọn láǹfààní láti máa relé bá ti dúró ti ìyàwó wọn fún di ọjọ́ mẹ́rìnlá gbáko wọ́n ní èyí ni wọn yóò ṣe nípa fífi àwọn òǹgbé ẹ̀rí kan lélẹ̀ léyìí tí yóò ṣàfihàn pé lóòótọ́ ni ìyàwó wọn ti ń rọbí àbíkẹ́ ó ti bímọ o ilé-ẹjọ́ ti padà rán ọ̀gá ọlọ́pàá pátápátá lórílẹ̀‐èdè wa nàìjíríà lọ sọ́gbà ẹ̀wọ̀n fún oṣù mẹ́ta gbáko ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn Usman Alkali baba òun ni ilé-ẹjọ́ kan gíga lè tó wà lólùwà Àbújá ti padà rán lọ sẹ́wọ̀n báyìí lónìí látàrí bí ó ti ṣe kọ̀ láti gbọ́ràn sí ilé-ẹjọ́ náà lẹ́nu ẹni tí ń ṣe adájọ́ àgbà lórí ẹjọ́ náà ìyẹn e mo ọlájùwọ̀n ló gbé ìgbẹ́jọ́ náà kalẹ̀ lónìí wípé láti ìgbà tí wọ́n ti gbé ìgbẹ́jọ́ kan kalẹ̀ ní ọjọ́ kọkànlélógún oṣù kẹwàá ọdún 2020 2011 ló mà jẹ́ wípé níṣe ni ọ̀gá àgbà ọlọ́pàá náà kọ tí ikú sí ìgbẹ́jọ́ náà wọ́n tẹ̀wájú wípé kó máa lọ sọ́gbà ẹ̀wọ̀n náà fún di oṣù mẹ́ta gbáko wọ́n pé láàrin oṣù mẹ́ta yìí tó bá tún kọ̀ láti gbé ìgbésẹ̀ léyìí tí ẹ̀ kó gbé nípa ṣíṣe ohun tó yẹ kó ṣe náà ló jẹ́ wípé yóò tún ṣe ìgbà díẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n títí yóò fi gbé ìgbésẹ̀ náà tẹ̀ bá gbàgbé ẹnìkan lẹ́yìn tí ó jẹ́ ọlọ́pàá tẹ́lẹ̀ rí ìyẹn Patrick Okoli lẹ́yìn tí wọ́n yọ kúrò lẹ́nu iṣẹ́ lọ́nà àìtọ́ ló ti lọ sí ilé ẹjọ́ báyìí bá ìjọba àpapọ̀ lórí ẹjọ́ náà wípé yẹ kó dá òun padà sẹ́nu iṣẹ́ ni wọ́n pe ikọ̀ léyìí tí a mọ̀ sí police service commission léyìí tó ń gbani síṣẹ́ wọlé iléeṣẹ́ ọlọ́pàá ló ti padà fọwọ́ sí pé kóńtò ń padà sẹ́nu iṣẹ́ àmọ́ tí ẹni tí ń ṣe ọ̀gá ọlọ́pàá náà kọ̀ láti gbà láàyè láti padà sẹ́nu iṣẹ́ náà wọ́n pe ilé ẹjọ́ náà ló wá padà wá dájọ́ báyìí wípé kí wọ́n sanwó tó tó mílíọ̀nù mẹ́wàá náírà fún arákùnrin náà bẹ́ẹ̀ kẹ́ni tí ń ṣe ọ̀gá fún di oṣù mẹ́ta gbáko. àwọn tí ó jẹ́ akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà ti kọ lẹ́tà ránṣẹ́ báyìí sí ìyàwó ààrẹ nílẹ̀ yìí níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ ní bẹ̀bẹ̀ kípé kí ó fẹ́ tí ṣe àmínú àdàmú muhammed sílẹ̀ lẹ́yìn tí ó jẹ́ akẹ́kọ̀ọ́ kan tó kọ ọ̀rọ̀ kùgbàkùgbé sórí twitter rẹ̀ níbi tó ti ń bú ìyàwó ààrẹ muhammadu buhari náà o àgbọ́ wípé ẹni tí ń ṣe adarí fún àwọn akẹ́kọ̀ọ́ náà lórílẹ̀‐èdè nàìjíríà lábẹ́ àbúradà náà sí ìyẹn usman umar barambo ló padà fọ̀rọ̀ náà léde ní ìgbà tó kọ lẹ́tà náà sí ìyàwó ààrẹ muhammadu buhari o ó tẹ̀wájú nínú ọ̀rọ̀ lẹ́yìn tí ó fi léde tó ti ń jẹ́ kó di mímọ̀ wípé arákùnrin náà lẹ́yìn tí a mọ̀ sí aminu adamu ló wà ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá láti ìgbà tí wọ́n ti mú lóluwà àbújá o ó pe akẹ́kọ̀ọ́ ti ilé ẹ̀kọ́ fáfitì kan lẹ́yìn tó ń bẹ ní Dutse ní ìpínlẹ̀ Jigawa ni akẹ́kọ̀ọ́ náà jẹ́ ó pé láti ìgbà tí wọ́n ti mú ló jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí lu akẹ́kọ̀ọ́ náà wọ́n tẹ̀wájú nínú rẹ̀ tó wà lóde wípé kódà ó ń tàn òun ló nílò ìtọ́jú ti ilé ìwòsàn àmọ́ tí wọ́n kọ̀ láti ṣe ìtọ́jú fún un ó wá tẹ̀wájú nípa sísọ fún iléeṣẹ́ ọlọ́pàá pé wọ́n nílò láti ṣàlàyé ìdí gan tí wọ́n fi gbérù ìgbésẹ̀ bẹ́ẹ̀ nípa nínà ẹni tí ń ṣe àbínú náà láì ṣe pé wọ́n tún wá padà pèsè ìtọ́jú lọ́nà tó tọ́ fún un wọ́n ní pé irú ìwà yìí ló ṣe àfihàn pé wọ́n ti tẹ ìrù ló ti wọ́n pé wọ́n ti tẹ àwọn nǹkan lójúmọ́lẹ̀ léyìí ní ṣe pẹ̀lú ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà o ó kébí wọ́n ti ṣe àánú arákùnrin náà ló ní ṣe pẹ̀lú ohun tó ń lòdì sí òfin lórílẹ̀-èdè nàìjíríà o ẹni tí ń ṣe bàrámbò náà ló wá tẹ̀wájú pé kí iléeṣẹ́ ọlọ́pàá tètè fi Aminu sílẹ̀ bíbẹ̀ kọ́ wọn yóò rí pípọ́n ojú àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà o Bagambu wá padà ń tẹ̀wájú nípa bíbẹ̀ ìyàwó ààrẹ ní Aisha Buhari lórí ọ̀rọ̀ náà láti fi Aminu Adamu Muhammed sílẹ̀ kó lè máa lọ láyọ̀ àtàláfíà o ẹni tí ń ṣe ààrẹ ọ̀nà kankafọ̀ nílẹ̀ yorùbá pátápátá ìyẹn ibà gani adams ló ti yan ẹlòmíì báyìí gẹ́gẹ́ bí adarí fún ikọ̀ lẹ́yìn tí yọrí sí ikọ̀ ètò ààbò nínú ẹgbẹ́ tí a mọ̀ sí opc o àgbà báyìí wípé ibà gani adams náà ni ó bẹ̀rẹ̀ sí ní jáwé oyè fún òǹtọ̀hún ní ìlú èkó gẹ́gẹ́ bí adarí fún ikọ̀ tó ń rí sí ètò ààbò ní ti ẹgbẹ́ tí a mọ̀ sí opc bákan náà o ó tẹ̀wájú ní ìgbà tó ń barákùnrin náà sọ̀rọ̀ wípé kò rí wípé ó ṣiṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ gẹ́gẹ́ bí adarí fún ikọ̀ ọmọ ogun nínú ti ẹgbẹ́ náà o ó tẹ̀wájú wípé tí rí wípé ó ṣe èrò tó ní ṣe pẹ̀lú ètò ààbò ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ló dọwọ́ ẹ̀ ló sì ṣe pàtàkì pátápátá òǹtọ̀hún tí a mọ̀ sí olóyè Joseph ló wá ń padà ń jẹ́ kó di mímọ̀ wípé inú òun dùn láti jẹ́ adarí pátápátá fún ikọ̀ ọmọ ogun nínú ẹgbẹ́ tí a mọ̀ sí OPC bákan náà o ó jẹ́ kó di mímọ̀ wípé òun yóò rí wípé ètò ààbò ilẹ̀ Yorùbá pátápátá lòún mú lọ́kùnkúndùn bẹ́ẹ̀ tí òun yóò rí pé òun darí ẹgbẹ́ náà dáadáa ní gbogbo ilẹ̀ Yorùbá o. ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí kan nínú iléeṣẹ́ tí a mọ̀ sí NNPC ìyẹn Babájídé Ṣóyọdé ló ti ń jẹ́ kó di mímọ̀ báyìí fún ìjọba àpapọ̀ nílẹ̀ yìí láti yọ owó ìrànwọ́ léè ń bẹ lórí epo tó sì ń ṣiṣẹ́ kó di mímọ̀ wípé ọ̀run ò lè ya wá sílẹ̀ o ó tẹ̀wájú náà lẹ́yìn tí kò léde ní òní ní ìgbà tó ń sọ̀rọ̀ báwọn oníròyìn sọ lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan ó kó di mímọ̀ wípé orílẹ̀-èdè nàìjíríà nìkan ló ń ra owó dísù lówó tó pọ̀ lápọ̀jù ó pe àwọn orílẹ̀-èdè ghana gbọ̀n òróró ra epo náà lówó tó tó torílẹ̀-èdè nàìjíríà o ó pe lóòótọ́ ní ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè nàìjíríà ló kó di mímọ̀ wípé orílẹ̀-èdè tí a sí ti ghana wọ́n ra owó tí a mọ̀ tán ra dísù náà ló tó bí tó tó bí ọgọ́rùn-ún márùn-ún náírà ó lé díẹ̀ nìyí àmọ́ rẹ̀ nàìjíríà níṣẹ́ làwọn ra dísù ló tó tó bí ọgọ́rùn-ún méje ó lé díẹ̀ nìyí sókè o ó ní pé àwọn owó yìí ló ti pọ̀ lápọ̀jù ó ní pé òun ò lè di ẹ̀bi lé ikọ̀ tí a mọ̀ sí ti ipman tòun ti iléeṣẹ́ tí a mọ̀ sí nnpc lórí látàrí àwọn kan ṣiṣẹ́ tí wọ́n lásán ni ó wá ń jẹ́ kó dùn mọ̀ wípé ìjọba àpapọ̀ bí bá fẹ́ di owó ìrànwọ́ kọ́ tètè yọ káwọn ọmọ nàìjíríà kọ́ lè mọ ibi tó ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà o. ọ̀gá àgbà kan tẹ́lẹ̀ rí ní ilé-iṣẹ́ tí a mọ̀ sí inec kì mà ti ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé àjọ inec ti ṣetán láti ṣe àtúntẹ̀ àwọn káàdì alálòpẹ́ lè tó jóná láwọn ìpínlẹ̀ bíi méjì o ẹni tí ń ṣe ọ̀gá àgbà náà fún ti iléeṣẹ́ inec lè tún bẹ ní ìpínlẹ̀ akwa ibom tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ìyẹn Mike Igini ló ń jẹ́kọ̀ náà léde báyìí wípé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò ọdún 2023 ló ṣe pàtàkì fún àjọ INEC náà o ó bí àwọn kan tó jẹ́ ọmọ gànfẹ́ ti lọ sọná sí àwọn iléeṣẹ́ INEC bíi méjì kan ní ìpínlẹ̀ Ògùn tóun ti Ọ̀ṣun bákan náà ló jẹ́ ohun ìbànújẹ́ bẹ́ẹ̀ sì rí ò jẹun tẹ́ pé ó dára ó wá tẹ̀wájú wípé iléeṣẹ́ INEC náà ni wọn yóò rí pé wọ́n padà ṣe àtúntẹ̀ fáwọn káàdì alálòpẹ́ léyìí tó bàjẹ́ náà o ó pé kéré jù àwọn káàdì alálòpẹ́ léyìí tó jóná nínú ìṣẹ̀lẹ̀ náà ló mà tó bíi ẹgbẹ̀rún lọ́nà bíi ọgọ́rin níye ó tẹ̀wájú náà léyìí tí ó fi léde gbogbo àwọn tí ó jẹ́ káàdì alálòpẹ́ yìí iléeṣẹ́ náà yóò rí pé wọ́n ṣe àtúntẹ̀ rẹ̀ padà káwọn ọmọ Nàìjíríà kó lè rí lò láti lè di ìbò náà léyìí tó ń bọ̀ lọ́nà yìí o. àjọ NDLEA má ti rẹ́wọ́ tó ògbóǹtarìgì kan lẹ́yìn tí ó ń ta oògùn lóró ní ìpínlẹ̀ Abia o àgbọ́n báyìí wípé tẹ̀gbọ́n-tàbúrò kan lẹ́yìn tó pé wọ́n ń ta oògùn lóró ní agbègbè tó ń wà ní ìpínlẹ̀ Abia lẹ́yìn tí a mọ orúkọ kan sí Onyega Lashi Stephen pẹ̀lú ẹlòmíì léyìí tí ó tún jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tí a tún mọ̀ sí Caleb Stephen o ló máa jẹ́ wípé wọ́n ti ráwọ́ tó ọ̀kan lára wọn tí a mọ̀ sí òye galaxy Stephen náà bákan náà o wọ́n pé àmọ́ Eze Caleb òun ló padà sá mọ́ àwọn tí ó jẹ́ àjọ náà lọ́wọ́ ìròyìn ṣàlàyé wípé láti ọdún 1990 lọ ti ń wá àwọn méjèèjì náà láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ta ògùn olóró lọ́jọ́ tó ti pẹ́ o wọ́n ní pẹ̀lú owó ògùn olóró yìí ló máa jẹ́ wípé wọ́n fi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan léètọ́ ẹ pé wọ́n ra bí ilé tó ń ta àwọn nǹkan míì pẹ̀lú ilé ìtura léyìí tí wọ́n ń lò láti bẹ̀rẹ̀ sí ni wọlé fúnra wọn o iléeṣẹ́ ndla náà tún wà tẹ̀wájú wípé láti ọdún 2013 ni àwọn àtìláàrú méjèèjì náà ló ti kọ́ lọ kọ́ ọmọ gọ̀ọ́fẹ́ kan wá láti ṣe ìkọlù sí àwọn wọ́n pé ọ̀kan lára àwọn ọmọ iléeṣẹ́ náà léyìí tí wọ́n ṣe ìkọlù sí ló jẹ́ pé ó sì wà lórí ìdúbìlẹ̀ àìsàn tí di àkókò yìí o ó pé ní àkókò tí àwọn lọ sí ilé iṣẹ́ ọ̀kan lára wọn lẹ́yìn tí a mọ orúkọ rẹ̀ sí Stephen Eze lọ́jọ́ pé wọn ò bá nílé ń tiẹ̀ àmọ́ ọwọ́ padà tàbá ẹni tí a mọ̀ sí Oyegala fi Stephen lẹ́yìn tó pé ti wà ní àgọ́ wọn o wọ́n tẹ̀wájú pé àwọn ti padà ti lépa báyìí bẹ́ẹ̀ tí àwọn sì tún ti ilé iṣẹ́ lẹ́yìn tí wọ́n ń lò gẹ́gẹ́ bí ilé iṣẹ́ tí wọ́n ti ń gba ìgbafẹ́ fún àwọn èèyàn ti pa báyìí o wọ́n pọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́yìn tó jẹ́ oògùn lọ́wọ́ làwọn gbà padà lọ́wọ́ wọn ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún àjọ NDLEA ìyẹn Mohammed Buba Marwa ló padà wá gbé oríyìn báyìí fún àwọn òṣìṣẹ́ náà látàrí iṣẹ́ lẹ́yìn tí wọ́n ti ṣe náà o. ó kéré jù èèyàn mẹ́wàá lọ́wọ́ ti padà bà báyìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn tí ìjà ìdè kan wáyé ní ibùdókọ̀ lẹ́yìn tí ó ń bẹ ní ìpínlẹ̀ náà o ìwé ìṣẹ̀lẹ̀ ni wípé àwọn ọmọ ẹgbẹ́ tí a mọ̀ sí NURTW ni wọ́n bẹ̀rẹ̀ sí ní jà báyìí láti mọ ẹni tó lágbára jù lẹ́yìn tí yóò sì gbàjọba níbi ìdíkọ̀ lẹ́yìn tí ó ń bẹ ní àwọn ìpínlẹ̀ Ọ̀ṣun bákan náà o ẹni tí ń ṣe ọ̀gá àgbà tó ń ti agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ìyẹn Yẹmisí Ọ̀pálọ́lá ló ń jẹ́ kó dìbí mọ̀ bí pọ́kẹ́jù ìbọn bíi márùn-ún tóun ti àwọn ọta ìbọn míì àti àdá làwọn gbà lọ́wọ́ àwọn àtìláàwí náà ní ìgbà tí wọ́n ń jà o wọ́n pe àwọn tó yẹ pé ó jẹ́ ará ìlú ni wọ́n ṣèṣe nínú ìṣẹ̀lẹ̀ náà tó ọlọ́pàá kan náà tún ṣèṣe bákan náà o wọ́n pe ní dèdè ọjọ́ Monday ló jẹ́ wípé àwọn ṣàdédé wípé àwọn àti láàrú náà lẹ́yìn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ NURTW lọ́bẹ̀rẹ̀ sí níjà láti mọ ẹni tí yóò lágbára jù láàrin wọ́n pe ìjà tẹ́yì tí wọ́n ń jà náà òun ni pé wọ́n fẹ́ yọ ẹlòmíì tó wà nípò káwọn ẹlòmíì sì bọ̀ síbẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò máa darí ibẹ̀ ibi ìdúkọ̀ lẹ́yìn tí ó wà ní ìpínlẹ̀ náà ẹni tí ń ṣe ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ló ti wá pa láṣẹ báyìí wípé àwọn ọlọ́pàá fún wọn wípé ọkọ̀ tó ń ṣe pẹ̀lú ètò ààbò ló dúró dìgbì bẹ́ẹ̀ tí wọ́n sì fàyè sílẹ̀ fẹ́nikẹ́ni láti fa wàhálà ní ìpínlẹ̀ náà. nínú ìròyìn ilẹ̀ òkèèrè àwọn ẹ̀ṣọ́ aláàbò ti dúró wámúwámú báyìí ní orílẹ̀-èdè China lẹ́yìn ìgbà tí àwọn ará ìlú náà bẹ̀rẹ̀ sí ní bọ́ta látàrí wàhálà léè tí covid-19 ti padà dá sílẹ̀ lágbègbè náà o wọ́n pe láti ìgbà kan ló máa jẹ́ wípé ìjọba léè tó wà lórílẹ̀‐èdè náà ló ti pa láṣẹ pé kẹ́nikẹ́ni má ṣe rìn bó ti ṣe wù wọ́n bẹ́ẹ̀ tó sì dáhùn lọ́wọ́ kọ́ àwọn nǹkan àti ìmíì látàrí covid-19 o wọ́n pe ní ọjọ́ Monday ní dèdè ọwọ́ ìrọ̀lẹ́ ni wọ́n ti pàdédé mú àwọn kan léè tí wọ́n tó bíi mẹ́wàá níye bẹ́ẹ̀ látàrí wàhálà léètì pẹ̀lú ìdààmú léètì tó wáyé ní agbègbè náà o wọ́n pe àwọn kan léètì wọ́n ń gbé ní agbègbè tí àwọn ti Shanghai lọ́wọ́ gbà lẹ́yìn ìgbà tí ìdààmú kan tó wáyé níbẹ̀ látàrí bí àwọn èèyàn ti ṣe bọ́ta bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìfẹ̀hónúhàn lórí wàhálà kan léètì tó ṣẹlẹ̀ nígbà kan o wọ́n pe ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè náà ìyẹn Xi Jinping ló máa jẹ́ pé àwọn nǹkan ti bẹ̀rẹ̀ sí ní sọ fún báyìí láti tọwọ́ sí ìwé kúrò nípò látàrí wàhálà léètì orílẹ̀-èdè náà kojú wọ́n pe ẹnìkan léyìí tí ó tún jẹ́ akọ̀yìn ló tún ṣèṣe nínú wàhálà léyìí tó wáyé níbẹ̀ o wọ́n pe tẹ́ ẹ̀ bá gbàgbé iná kan ti ṣẹ̀ṣẹ̀ yọrí nígbà kan léyìí tí ó pa èèyàn bíi mẹ́wàá níbẹ̀ o wọ́n pe èyí gan ló fà á táwọn aráàlú fi bọ́ta láti wá ṣe ìfẹ̀hónúhàn látàrí bí ìjọba náà ti ṣe sí wọn mọ́lé léyìí tó wá padà fara pa ikú òjijì fúnyàn mẹ́wàá lórílẹ̀‐èdè náà wọn á jẹ́ kó mímọ̀ bá ìpè ó èèyàn bíi méjì ló ti padà tì mọ́lé báyìí látàrí wàhálà léyìí tó ṣẹlẹ̀ látàrí bí ìjọba náà ti ṣe pa á láṣẹ pé kẹ́nikẹ́ni má ṣe rìn bó ti ṣe wọ́n látàrí covid-19 o. nínú ìròyìn eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè Portugal ti padà nà ti Uruguay báyìí lámì méjì sódò ìròyìn ṣàlàyé wípé lẹ́yìn ọjọ́ ajé àná ni agbábọ́ọ̀lù lẹ́yìn tí a mọ̀ sí Bruno Fernandes ló padà gbá bọ́ọ̀lù bíi méjì sáwọn fún orílẹ̀-èdè rẹ̀ léyìí tí a mọ̀ sí ti Portugal náà wò wọ́n pe agbábọ́ọ̀lù léyìí tí a mọ̀ sí agbábọ́ọ̀lù kan léyìí tó wà nínú ikọ̀ náà ló jẹ́ pé tí a mọ̀ sí Cristiano Ronaldo lẹ́gbẹ́ lẹ́yìn tó gbá bọ́ọ̀lù kan wọlé ní kíní ọ̀hún ni ò jẹ́ kíkà o àmọ́ lẹ́yìn rẹ̀ yìí bọ́ọ̀lù méjì lẹ́yìn tí agbábọ́ọ̀lù tí a mọ̀ sí Bruno Fernandes tó gbá wọlé ni ó jẹ́ kíkà fún ikọ̀ náà kò ní jù bá lọ fún ti ìròyìn àgbáyé èyí tá a mú fún yín ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí òpó youtube ẹtẹ bàbá gbàgede ìmọ̀ tv ẹ láìkí ẹ ẹ ṣí ẹ ẹ fi èròǹgbà yín síbẹ̀ o lórí ti facebook wa ń kọ́ ẹtẹ gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ lórí ti instagram wa ẹtẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ má gbàgbé láti pè wá fún ìpolówó ọjà àmọ́ kí n tó máa lọ ẹ gbọ́ àwọn kókó èyí tó wà nínú ìwé náà lẹ́ẹ̀kan sí i ìjọba àpapọ̀ nílẹ̀ yìí ti padà fọwọ́ sí ìwé báyìí wípé káwọn òṣìṣẹ́ lẹ́yìn tí ìyàwó wọn bá ti bímọ kó máa lọ fún ìsinmi ọlọ́jọ́ mẹ́rìnlá gbáko ilé ẹjọ́ kan ti padà páláṣẹ báyìí wípé kí wọ́n gbé ọ̀gá àgbà ọlọ́pàá pátápátá nílẹ̀ yìí lọ sọ́gbà ẹ̀wọ̀n fóṣù mẹ́ta látàrí bó ti ṣe kọ̀tì ìkún sí ìgbẹ́jọ́ kan àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ti kọ lẹ́tà bẹ̀bẹ̀ báyìí sí àìsà buhari ìyẹn ìyàwó ààrẹ látàrí bó ti ṣe mú àmínú àdàmú sọ́dọ̀ nínú ìròyìn ilẹ̀ òkèrè àmúwá fún yín pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ti dúró wámúwámú báyìí lórílẹ̀‐èdè China látàrí wàhálà léyìí tí àwọn ará ìlú náà bọ́ta bẹ̀rẹ̀ sí pariwo wípé àwọn ò fẹ́ ìjókòó sínú ilé láì ṣòwò kóhùn nínú ìròyìn eré ìdárayá àmúwá fún yín wípé ikọ̀ agbábọ́ọ̀lù Portugal wọ́n pàdánù ti Uruguay báyìí lámì méjì sódò kò ní jù báyìí lọ fún ti ìròyìn àgbáyé èyí tàmúwá fún yín Sọ́ní Sodiq Abiodun náà ló kọ tèmi